ní ìmúrasílẹ̀ orí òkè tọdún three. ní ìmúrasílẹ̀ orí òkè ìgbòho twenty twenty three má ṣe iyèméjì nípa rẹ̀ ìwọ náà wá lọ́dún yìí kó o wá ní ìrírí ìyanu ọlọ́run nineteen thirty eight ní ti ń dúró dè yín láti fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ìwọ náà wá darapọ̀ mọ́ àwọn aláyọ̀ ní orí òkè ìgbòho ìfi ọdún twenty twenty three kó o lè ní ayọ̀ ànídalẹ́ ọlọ́run jacob ọ̀kẹ́ adéọlá ti ṣetán báyìí láti dábìrì ayọ̀ nínú ayé onípòjìpò ènìyàn ìṣọ̀wọ́ àwọn ènìyàn tí wọ́n ju aṣẹ́gun lọ ni wọ́n rí ìrànlọ́wọ́ láti òkè wá tí ẹnikẹ́ni kò sì ní lè dá wọn dúró lójú ọ̀nà àti ṣe rere ayọ̀ wọn. àwọn tí wọ́n ju aṣẹ́gun lọ ni wọ́n ń di ìyá àbíyè àwọn ènìyàn tó ju aṣẹ́gun lọ ni wọ́n ń ṣòwò tí wọ́n ń jèrè irúfẹ́ àwọn ènìyàn tó ju aṣẹ́gun lọ ni ọ̀rọ̀ wọn dayọ̀ lójú ọ̀tá àwọn ènìyàn tó ju aṣẹ́gun lọ ni wọ́n ń rí ìrànlọ́wọ́ tí kò ní ìgbìmọ̀ bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ irú wọn kì í ní kọmití. wá kó wá darapọ̀ mọ́ àwọn aláyọ̀ kí ìwọ náà lè fò fáyọ̀ kọ́dún yìí ó tó parí o àwọn tó ju aṣẹ́gun lọ ni wọ́n ń ṣe ìyàwó tí ìyàwó wọn tún bí ọmọ aláyọ̀ ìyẹn ọmọ alálùbáríkà ọlọ́run adéọlá ti ń dúró de gbogbo ènìyàn lórí òkè ìgbòho jésù oníṣẹ́ ìyanu ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀ bàbá àwọn aláìní bàbá ọkọ̀ òpó olùgbèjà ọmọ òrukàn ìrànlọ́wọ́ fún àwọn tí ò ní ìrànlọ́wọ́ aláàánú jùlọ fún gbogbo ìṣẹ̀dá ọmọ ènìyàn ó ti ń dúró dè yín fún tọdún yìí láti ṣe oore ìyanu fún yín oore tí ò ní gbìmọ̀ oore tí ò ní kọmitì jésù oníṣẹ́ ìyanu ń retí yín lórí òkè ìgbòho ọlọ́run jacob ọ̀kẹ́ adéọlá ti twenty twenty three àwọn tó ju aṣẹ́gun lọ ni wọ́n ò ní ẹ̀rí láti jẹ́ lórí àdáwọlé wọn gbogbo orí òkè ìgbòho tọdún twenty twenty three yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n twenty six to twenty nine of october twenty twenty three ìwọ náà darapọ̀ kó lè rí ẹ̀rí ìyanu àrígbámú twenty six to twenty nine ni àràgbá yamuyamu àgbàṣe àdúrà yóò máa gòkè tọ ọlọ́run elédùnmarè lọ tí ó sì máa rí ìdáhùn àdúrà lójú ẹsẹ̀ má gbàgbé láti sọ fún aládùúgbò rẹ wípé ọlọ́run adéọlá yóò dádéra lórí òkè ìgbòho tọdún twenty twenty three yìí èmi àtàládùúgbò mi àjọ ni o.